والشرائع والمصادر والوسائل فأما العقائد فأصولها ثلاثة التوحيد والنبوة والمعاد وأما الشرائع فأنواعها ثلاثة العبادة والمعاملات والأخلاق وأما المصادر فأصولها ثلاثة الكتاب العظيم والسنة الصحيحة و... أول العلم أما أقويم تشبيع ونعني أصول العلم أما أنا أقعد العلم أما نعني أقومه ìṣègbè téèyàn bá ti dì í mú téèyàn bá ti mọ̀ ìmọ̀ dènù ṣùgbọ́n téèyàn bá bọ́ mọ̀yàn lọ́wọ́ téèyàn bá di nǹkan mìíràn tó yàtọ̀ sí wọn mú èèyàn ní kú lójú ọ̀nà èèyàn sá máa rìn lójú ọ̀nà láì fọkùn dédé ibi tí ń lọ kọ́lọ́hún kọ́ má jẹ́ àṣàṣe dà àfáwa ní ẹlẹ́mu àpapọ̀kà lọ́hùn ìlàrí bá ọ̀hà lọ́mọ ọlọ́run kò fi ọṣẹ kò ń gẹ ìyọnu ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa. ànàwùsùn làwọn ọmọdé ilẹ̀ ìlú ní àrùbáàdì àwọn má dùn lẹ́yìn mi ìpìlẹ̀ rẹ̀ mẹ́rin náà ẹ̀ẹ́dẹ̀ rí wípé mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó máa padà síbi àwọn nǹkan tá a ti sọ tá a ti mẹ́nu bà tá a ti mẹ́nu bà alákọ̀ọ́kọ́ ni ẹ̀làkọ́ ìdè àwọn àdìọ́ kan eléyìí táwọn èèyàn ti yọ kúrò nínú màá tẹ ẹ bá ti lè ládùn ọkàn tó lálàáfíà ní ìsìn ẹ ń gbowó ń Saudi nù síbẹ̀ ní àbẹ̀ kọ́ ìsìdá àwọn ọmọ Saudi nù àwọn tí wọ́n ń gbà láti àdéhọ́kàn sí làdéhọ́kàn sí kì í ṣe sẹ́rí àwọn ibi tí ọ̀rọ̀ níní àti ọ̀dàn tó lálàáfíà tó burú dé ó burú kọjá lẹ́fù tá a mọ̀ ní nàìjíríà ó burú kọjá ẹ̀ àdéhọ́kàn tó lálàáfíà ń pẹ̀ sí téèyàn bá dé ta lè yóò mọ̀ bó ṣe burú tó tẹ́lẹ̀ èèyàn ó rí funfun èèyàn ó rí ọmọ lárúbáwá tí ó máa ríyàn ní wípé ẹ bá ń ṣe ẹ̀sìn yẹn láyé òde òní lọ́fẹ́ máa mú ẹ̀sìn kankan kan báwọn gbogbo ń tọ́ba ti lálàáfíà nínú ẹ̀sìn mímọ́ ẹ̀sìn kankan kan ni kò lówó ni àṣejù lápèjúwe torí ẹjẹ tá a wà lójà lè máa pariwo sàlàfíà ò lè pariwo sàlàfíà yìí ní àwọn níta o ní máa ti gbọ́ tó sọ pé sàlàfí wọn kọ́ wọ ọba ìpè sàlàfí ẹnìkan ti mímílẹ̀ rẹ̀ pé sàlàfíà sàlàfíà wò lọ ó ní sí sàlàfíà jihadiya ni àfi sàlàfíà albaniya àbí wò sàlàfíà wò jẹ́ ní sàlàfíà àti albani ni àbí táwọn jihadi. ẹ mọ̀ pé gbogbo àwọn tí ń pa àwọn èèyàn káàkiri sàlàfíà ni wọ́n ń gbé ní máa ń lò wọ́n ti fi yẹn ba sàlàfíà jẹ́ lẹ́la lọ́wọ́ gbogbo àwọn àwárí jù ní àwọn ní bọ́ǹbù àwọn ní kinní kan sàlàfíà ni wọ́n ń lò kọ́lọ́kọ́mọ́jà sọ àwọn ìtẹ̀sìn mú wa tó lálàáfíà ó ti dàjèjì lọ́dọ̀ àwọn èèyàn hmm? àwọn obìnrin láwọn bọ̀ bóyá ká padà wá sókè ni ó kó tún cháàjì dé. gbogbo ń tẹ̀sí mọ́ wa tó lálàáfíà bóyá ká gbé kínní yẹn lásùnmọ́ ó kó tún cháàjì ó yẹ kó tún cháàjì tó bá ń tiẹ̀ rẹ̀ yá dà padà. gbogbo àwọn yẹn ní church ló kọ ní sí. ẹ̀tọ́ bá mú lọ́wọ́ tó yẹ káwọn èèyàn orí sí ẹni tó ń ṣẹ̀sìn gángan àwọn èèyàn ò wọ́n kọ fún un. aláṣẹ ìlú yóò jẹ. kọ́lọ̀ wọlé ayé tó bẹ̀rẹ̀ kó ṣe àánú wa. náà àlàkọ́ yìí àwọn àdìọ́kàn tó lálàáfíà téèyàn bá lóun ní mà tí ọmọ ntọ́ yẹ ó di ọkàn kiri sùn ní mà ó lè jẹ́ lọ́kà nǹkan tó pọ̀ o kọ̀ọ̀kà nǹkan tó pọ̀ náà ó lè jẹ́ áfíìmù lẹ́yìn o. Wow, wow, wow. táwọn ọmọ dídá àbídí òun yẹ sàrà yóò di. usulu ọmọdìlẹ ẹlmi èyí égbé ní mímà kólọ ń ní mà ọmọ àkídà ọmọ fíkì òbọkọ ọmọ mọsọọdì kí làwọn mọsọọdì rò téyàn ti mẹsì àwọn mọsọọdì rò yìí àfọwọ́padà sọ̀rọ̀ lórí wọn bẹ́ẹ̀ náà yàlùwàsá ìta àti sọlẹ̀ ẹ mọ̀ pé àti sọ́fà pé ọmọdìlẹ ẹlmi nǹkan méjì ló kó sọ́ńdà ẹ̀ ó kó ulumon asliya sínú àti ulumon musaida ó kó méjèèjì sí tọ́yì bẹ́ẹ̀ jábọ́ sí gbọ̀rọ̀ àkídà ó ní fẹ́ amúlẹ̀ àkọ́ ìlú àwọn tó jáde ọkàn fa usulu ha tàràfà mẹ́ta olùpìlẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni àtàwùhídì ṣé ẹ̀rí tí wọ́n bá ti ní àtàwùhídì wọ́n ń sọ̀rọ̀ ń pa nǹkan mẹ́rin tẹ́ bá ti gbọ́ àtàwùhí gbogbo omi tó bá ti gbọ́ ti mọ̀ wípé ọ̀rọ̀ nípa nǹkan mẹ́rin mo rò pálá yìí nìyí alákọ̀ọ́kọ́ òun ni nínígbàjọ bíbi ọlọ́run ọ̀làlá ọ̀pọ̀ alẹ́ ẹ̀lì mo bí wujudillah ó gángan làkọ́kọ́ lẹ́yìn tí àbá mọ̀ kọ́lọ́wọ́n bá ń bẹ tán yóò tó máa sọ̀rọ̀ nǹkan mi ṣe àwọn àròyìn kan bẹ jẹ́ ń sọ wípé kò sí ti ń gbọ́ lọ́wọ́ wà má yọ ìlẹ́kùn náà ilẹ̀ dá àwọn dòhórí àwọn dòhórí yà àtàwọn míì kò sí tọ́ka àwọn pẹ̀lú ọlọ́run tẹ́ bá sọ pé ọlọ́run ọba fẹ́ lómi ọ̀fọ́ ni ọlọ́run yẹn ìmọ̀ ló wá wà lẹ́nìkan bá sọ pé ọlọ́run wà lókè yóò ní ní sámà níbo kí gẹ́gẹ́ tí plane bá fò ebi cloud ló ń wò lókè wọ́n sámà cloud ni nà ẹ àwọn ilé ìta ń wò yìí plane lè kọjá tí ó wà lókè yẹ tá à tí a ń tẹ orí èèyàn rú gidi. ṣùgbọ́n ò lè bí léèrè wípé ọ̀dà nígbà táwa kò lẹ́yìn eléyìí táwa débi tó ń wà ní. àbí òye wàá àti débi tó ń wà àti débi tó sùpá wà àti ilé súnmọ́ ibi fi gbọdọ̀ pé wọn náà gbọdọ̀ mọ nǹkan tó bá yẹ kó nínú àwọn àmọ́ ilé ayé kí ìmọ̀ ilé torí ìjọba sọ fẹ́ẹ́ lómi ní ṣe pé cloud rẹ̀ lè kéṣe sọ́mọ̀ lè ní máa ń bọ́ sẹ́yìn kódà tójò bá ń rọ̀ ó ti ṣẹlẹ̀ sí mi dára tẹ́ bọ́ wà ní plane tójò bá ń rọ̀ lè ní máa ń bọ́ sókè òjò yẹn òjò sì máa rọ̀ lábẹ́ yín lè ní ó sì máa lọ yóò sì máa rọ̀ torí pé ẹ ti kọjá ibi tí yẹn ti ń rọ̀ ní tiẹ̀ tẹ́lẹ̀ bá sọ fẹ́ẹ́ fẹ́ẹ́ lómi nígbà tẹ́ ní sọ́mọ̀ nígbà tá a bọ́ sẹ́yìn rẹ̀ yẹn dìde rẹ lómi ló mọ̀ pé òótọ́ bá rí lẹ̀ àtàwọn ṣe yẹn ní mo ti sọ fún wa jésù kẹkọọ àtàwọn ṣe yẹn ní mo ti sọ fún wa. tàwọn ìdókòó nǹkan mẹ́rin sí iná aláàkọ́kọ́ ni kí ẹ̀kọ́ tàkọ́ lọ́ọ́ fún wa wọn gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ wọ́n wà lára àwọn tó sọ pé kò sí ti ń jọ́ lọ́wọ́ àwọn ni máa sọ pé ikú lèrè ẹ̀ṣẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé tọ́wọ́ bá ti kú báyìí gbogbo ẹ̀ṣẹ̀ tó wulẹ̀ kọ́ dá yìí wọ́n ti lọ́nu ọ̀sẹ̀ nìyẹn kan tó wà ń bì kan tí ó sàn ẹlẹ́sàn ara kì í da àkọ́sọ́ lọ́nu. ìyẹn làwọn ìlú ní ìbádé fi wí pé yóò bá sọ̀rọ̀ lọ àwọn ọlọ́run náà ní ìbáwọn làwọn rẹpírẹsẹ̀ǹtì ẹ̀ àwọn ìlú ọkàn wà nù làákàyọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn lásán yẹsẹ̀ pọ́lọ̀ ń bẹ̀. ìlú ṣùgbọ́n làákàyọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn káàtì wà lórí kọ́sá bìlífù pé nǹkan kan wà tó wà supernatural wíárà kò sí. torí ṣíṣe àwọn akéde àjàkùjàkù yọba ti ń sọ̀rọ̀ tó hì al-imanu bi wujudillah ọ̀làlá kọ̀kọ́ lẹ́yìn tọ́kọ́ wa mọ̀ pé ọlọ́run ọba ń bẹ tán ló wàá mọ̀ pé àwọn kankan ń bẹ òun ní í máa ń ṣe é. ẹlòmíì yàtọ̀ sí ò lè ṣe é iná ń pè ní tọ̀hídù afọ bí afọ́àlì yìí la máa ń pè ní tọ̀hídù rùbùbíyà wípé àlọ́kọ́lùkù ọlọ́run ni ẹ máa dẹ́ kò sẹ́lòmíì tó lè dẹ́ má lẹ́yìn ẹ̀ tí wọn náà bá fẹ́ dá nǹkan àyàfi kó kó ń tọ́lọ̀ ń dájọ́ kó tó lè rí nǹkan dá tọ́lá àwọn kan náà wọ́n dá bọ́tù síbẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n àwọn tọ́lọ̀ ń dá wọn kátó lè gbà kó lè dá nǹkan ọ̀ọ́lọ́ dá nǹkan tí ò ní í ṣe pẹ̀lú ntọ́lọ̀ ń dára ò ní í lo náà ọlọ́run torí wọ́n lò náà kátó rẹ̀ lè ṣe ò ní í lo mi ọlọ́run ò ní í lo nǹkan kan àkíní kan raw materials natural resources kò ní sí pé ọlọ́run ló fún wa mẹ́ àwọn ìbò wọ́n sàn fi àwọn ìbò kan gbé nǹkan kúrò lọ́dọ̀ ọlọ́run. kìnìún kan nature according to the nature it will just happen naturally nature náà torí àṣà ti máa kó àwọn èèyàn kúrò níbi sísọ mọ́ ọlọ́run ọlọ́run ọlọ́run ká sáà máa dá ojú nǹkan padà sọ́dọ̀ ọlọ́run wọ́n wá sá gbé àwọn táàmù kan wá tó o bá sì pé bẹ́ẹ̀ o ò sí lára àwọn ẹlẹ́kọ̀ọ́ mi how will a professor be saying pé kíní kan ọlọ́run ló mú wá natural nítorí sọ ni pòfẹ́sà àmọ́ sọ pé bọ́lá ò ṣe fẹ́ rárá it will just happen like that naturally naturally ta ló wá já nature yẹn kò sí ní tọ́ka àwọn pẹ̀lú eléyìí ọlọ́mọdé aṣọ. lẹ́yìn ìgbà náà ni pé kó wá mọ̀ pé àwọn tó lọ́ọ́ ń já yìí gbogbo tí wọ́n bá ń ṣe náà níjọ́sìn wọn àgbọ́dọ̀ ṣe lómi lẹ́yìn ẹni tó dáhùn torí pé tẹ́ni ò bá dá wọn kó ni wọ́n ṣe mọ nǹkan míì tó yàtọ̀ sí tí wọ́n fẹ́ gbọ́ láfún tí wọ́n fẹ́ pé jẹ̀sẹ̀ yẹn ní tawhidu al-ilahiyya. ẹlẹ́ẹ̀kẹrin òun wá ní tawhidu al-asma'i wa sifat eléyìí tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti sọnù lọ́nbẹ̀ kọ́lá má já wà lára tí ó sọ. ara àwọn òṣùlù mànìyẹn tó bá ń pè ọ́ lálákìídà àyàfi kọ́ ọmọ pé èyí já èyí tó ní mímọ́ aláìjá lákìídà kódà pípín yàrá lákìídà náà àkìídà lọ́nà àkìídà lè tọ́yì alákọ̀ọ́kọ́ nù kéèyàn gbé tọ̀hídì dáadáa kó yéèyàn yékéyéké kípìlẹ̀ kéèyàn gbé ẹ̀sìn lé lórí kó lálàáfíà ṣé wàá rí gbígbó tọ̀hídì yìí àbá tí àbá bùkátà sí dáadáa tẹ́lẹ̀ tá à ń rò bẹ́ẹ̀ ní ìsìn àti bùkátà sí bàjẹ́ abùkátà sí bàjẹ́ tẹ́lẹ̀ náà àkákùn ni o tìrọ́tà abámọ̀ pé abẹ́ àkìídà làwọn èèyàn ń gbé ọ̀rọ̀ wípé gbogbo èèyàn di kèfèrí sí ó yẹ kéèyàn lọ mọ àkìídà sílámù dáadáa kó o mọ tí máa sọ yẹn di kèfèrí àti tí èso yẹn di kèfèrí ìtì máa sọ yẹn dọ́ńbídíà ìdí máa sọ yàn di fásitì àti ìdí sọ yàn di fásitì kọ́mọ̀ sí pé àwọn àyà rẹ mùsùlùmí ó máa pè ń kèfèrí tẹ́gbẹ́ tí wọn bá jẹ́ kèfèrí kúfùrù yẹn ó padà sórí ẹ̀ ó léwu gan sólélẹ̀ ti bọ́ọ̀d èèyàn gbọ́dọ̀ lọ pọ́ńpà ẹ̀ dáadáa èsì pé káàkiri máa gbá tíra mú káàkiri máa kà á lórí lódì àwọn mọ̀sáìlì tó le gbogbo alamọ kó musola wòle hadith a lè dá àmọ fúnra wa à ń lọ kọ ni lárúbá náà wọn sì fi kọ yóò wá dìbò àkídà ó lọ ti kàtẹ́rà àkídà ó sì ta lọ́kọ́ lọ́dọ̀ ọkùnrin mọ kàfàrà ọdún gbìyàn lọ́dọ̀ nǹkan a ọ̀pọ̀lọpọ̀ àmúyàn a al-hukmu bi ghairi anzala Allah ó fi tọ́lọ̀ ọ̀sọ̀ kalẹ̀ dájọ́ nù fáwọn àti àti obìnrin àlọ́ kọ́ọ̀tù a alihamudu mi kẹ́rin máa ń sára lọ ó di kẹfẹ́ rí ẹ má wà dánwò ah! ó dìde fẹ́ẹ̀yàn ọlọ́run nìkan lèyàn sì máa dìde fún wa kó mú lillahi kọ́ni tí ẹnìkan wá ń bọ̀ wá torí ẹ̀ ń tọ̀ ń dìde ọlọ́ọ̀gbẹ́ ẹrù ẹrù tí ò wúwo ó túmọ̀ sí pé ẹnìyẹn ló dìde fóònù ó di kẹfẹ́ rí arábìnrin amadu ká mẹ́ta jẹun òun wá fi síbi jẹun aa ah, ó di kébé yóò di iná dáná ẹsìn ó di iná dáná dáná báwo ẹsìn ó wà di iná dáná dáná bíi ilé kó fúrò tó yẹ pé àti pé kí ẹ lè máa pé yàn di kébé ní jáde ó yẹ kẹrù ọmọ báyìí yóò wá di tó ṣe pé anybody ló lè sọ ọlọ́kadà ẹ àwọn tí wọn kò máa rú àwọn ọkọ̀ máa pé kó fúrò lọ́jọ́ ìgbà kẹfẹ́rí lé lẹ́yìn náà a ah, ẹsẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ yẹ bẹ́ẹ̀ wọn kékeré ni wọ́n yẹ nìkan sọ fún yàrá pé wọ́n kí ló tẹ̀ máa ń sọ ọlọ́run kẹ́dá kẹfẹ́rí ògbé wọ̀ gan kèfèrí ni ọ tẹ́lẹ̀ nígbà tí mo fi ọ lọ di mùsùlùmí láti rẹ̀ kèfèrí ni ó sì ṣe wàlí gbèrè wú bàbá ṣe wàlí yìí ó sì ní kèfèrí ẹ máa wo táwọn yẹn ṣẹ̀ṣẹ̀ dà kò sí ní tó fa àìgbọ́ ọ̀rọ̀ ìtẹ̀kọ́dù yẹn ni o èèyàn wa le kankan lórí tí òye kan le lórí ẹ̀ lórí tí ò ní tùmọ̀ tẹ̀yìn bá le kankan lórí òdodo kò sí ní tó burú ń bẹ̀ bọ́ lórí àìmọ̀kan torí àìmọ̀kan àìmọ̀kan tó tóbi àwọn àìmọ̀kan tó ti tàràkà mọ̀ gidi ọlọ́wọ́n bó sànù wa lẹ́yìn ìgbà náà nùbó wa ara àjẹ́ ọkàn ni kéèyàn ò ní ìgbàgbọ́ náà nùbó wa àti ṣe rí ní nígbàgbọ́ níbi nùbó wa yóò di ọmọ yìí pé téèyàn bá fẹ́ nà bá ẹnìkan fẹ́ nù bí ẹnìkan ṣe pé wọ́n ràn yàn wọ́n ràn kankan sí ta ni wọ́n ràn sí màláíkà òun ní ìbàdàn ọ̀nù màláíkà báyìí. mo rò wálá yẹn nìyí sẹ́yìn màláíkà yẹn yóò mọ̀ mú kankan wá bá pé ń tọ́ lọ ń wí ni òun ní ìbàdàn ọ̀nù kí ni wà nù tíra bá so ti yẹn nìyí sọ nùbó wà yẹ kìí nínú ìdí ànábì nìkan náà gbà lérò ẹ̀lìmánu bíi màláíkà wà bẹ́ẹ̀ ẹ̀lìmánu bíi alikutubu wà bẹ́ẹ̀ wal bi rusuli wà bẹ́ẹ̀ mo rò pálá yìí ti lẹ́yìn ìgbà náà alimaad òní wípé ìyẹn ni alimaadu bìrì yọmìlì àfà mo rò pálá yìí ti àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣàà àtàwọn àlámà rẹ̀ mo rò pálá ti lẹ́yìn ìgbà náà kádàrá náà wọnú ẹ̀ tàbí ká ti ọ̀rọ̀ kádàrá bọ alákọ̀ọ́kọ́ ìṣètò òfin yìí torí pé ọ̀rọ̀ ilmu ọlọ́run wà mí kọ́dàrà àti ọlọ́ọ̀lù mo rò pálá ayé mi ti o ti wọ̀ tẹ́lẹ̀ pé àrùkà mi lè má ní o ti pé sáré ní wa bá mo ti ṣàlàyé ẹ̀ báwọn o ti pé làkọ́ ìgbà òun náà ní í ṣe ń bẹ nínú hadith Jibril yẹn tẹ́lẹ̀ hadith Jibril yẹn tíyẹn bá mọ̀ dáadáa tó gbọ́ yé ó ti mẹ̀sìn débì kan ilé ìgbà yìí pé six point kọ́ ní ìpìlẹ̀ Islam kìí sára dá six point tẹ́nìkan kọ nígbà tí sí àrùkà ló ń bẹ tábìlì bí sọ fún wa tí wọ́n wá ní six point kan nígbà wọn bá anáfi léèrè tó fẹ́ káwọn èèyàn lẹ́sìn yẹn jẹ́ pé six point yẹn ló yẹ kó sọ àwọn àníkàn hàn six point tá ànábì sọ nù hadithi Jibril tó sì ti sọ pé àtàkùn yóò àlémọ̀kún dìínà ṣùgbọ́n wọ́n wá bí léèrè àrùkà yìí má yìí lọ sọ wọ́n bí léèrè arkanu islam ló sọ kò sọ six point ìwọ́n wá ní six point ní kámọ̀ gbé káàkiri six point díẹ̀ ọ̀gbà ọ̀gbà bú lọ́wọ́ six point díẹ̀ oníkan máa wù wákìwà díẹ̀ oníkan yọmọ yọ ọlọ́kadà kan máa gbómi kí díẹ̀ oníkan wọ̀ ọ̀gá wọn nílùú wọn lọ́wọ́ kan máa ṣe tàwáàbù sàárè káàkiri díẹ̀ oníkan dé mọ́ṣáláṣí kankan kí mọ́ṣáláṣí eléyìí tá a gbé jáde wáyé àwọn èsùnfin ni màmí àwọn fẹsẹ wàsífà àfitìrámù ni o ẹja àánú òjòkó tiẹ àwọn náà wà jókòó táwọn ní wàsífà torí kí wọn bá sọ pé ẹ wo ọbẹ ń tẹ náà ìyẹn ni àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn àjọ kan jójó ń tá a sọ̀hún àlàyé tó tóbi ní mẹ́mẹ́ o èèyàn sì gbọdọ̀ lọ mọ̀ yìí dáadáa ẹ dàpọ̀ ẹ jágbìn ẹ̀ ká lọ kẹ́kọ̀ọ́ ń pa tàwọn ẹ̀yìn dáadáa oní ó là wá níbi aburú tó pọ̀ láwùjọ yìí o àwùjọ aburú lẹ̀yànlẹ̀yàn eléyà ah, eléyìí ti dalẹ̀ eléyìí ìsàlùsùnà eléyìí eléyìí kẹfẹ́rì ni eléyìí òǹbíjà ni ẹ wá ní rí kọ́tọ̀ òfin tó òfìlẹ̀ ti pọ̀ ẹ̀ ń tẹ́ ka fárọ̀ láàkọ́tọ̀ aláwọ̀ òfìlẹ̀ ti pọ̀ kò ní àṣìṣe kankan tó ṣe níbi àyọkàn wọ́n máa dá àlìkà wà kí a lọ adé orí bí wọ́n bàbá kí ọ yọ̀dí ẹ mọ yọ̀dí kọ́tẹ̀ ṣùgbọ́n yọ̀dí. ọtẹ láwọn kan nítorí wọn ti mọ̀ pé ọ̀la láàfin àtà ti sọ fún ọba torí ìfẹ́ tó ní sáwọn yẹn wá gba ọ̀rọ̀ wọn ó ti ṣe ṣe kò tọ́ à eré párásì. ọlọ́run sáà ni mi àti ẹ wo àmọ̀ ṣàrọ̀ ẹ̀ àwọn ṣàrọ̀ ẹ̀ àwọn nǹkan mẹ́ta làáfà àlọ́kọ sínú ti bá nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ àlẹ́ ìbàdà àwọn ìbàdà ìyẹn ni alàhìkámù ìmùtà àlékọ́tù bẹ̀ ìbàdà ti láàyè wàhídà wọ̀tọ̀ àti alàhìkámù ìmùtà àlékọ́tù bẹ̀ ìbàdà ti láàyè wàhídà wọ̀tọ̀ àti àwọn àdájọ́ tó sunmá mímọ́ àjọṣepọ̀ lọ nìkan ṣoṣo àti tẹ̀lé lọ ṣé wàá rí nǹkan mẹ́ta ló wà bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ máa yóò àdéhì mùsùlùmí bìbàdà rẹ̀ ntí mùsùlùmí máa ń fi ara rẹ̀ ṣe ara ìbàdà tó bíi tọ̀hárọ̀ tẹ̀ǹpara lábìṣe bíi irun tẹ̀ǹpara lábìṣe bíi àwẹ̀ tẹ̀ǹpara lábìṣe gbogbo àwọn yàrá ìbàdà tó ara àwọn sọ̀rọ̀ yìí lọ wà. tàbí má yọ àdéhì mùsùlùmí bíi máàlì ìdí mùsùlùmí fowó sí ara ìbàdàtù yẹnì zàtà sọdakọ sálàyé mi tiẹ nínáwó lórí ẹbí nínáwó lórí ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹpàrà ìbàdàtù ó lẹ́kọ̀ọ́ èyí gbọ́dọ̀ mọ̀dájú ẹ̀ ẹlẹ́kẹta òun ni má yọ àdéhì mùsùlùmí. ببدنه وماله ما يؤديه المسلم ببدنه وماله يعني حج ẹ bá àbá ti pin àbá ti jẹ fẹ ṣe àwọn èèyàn wá wá mẹsì kì í máa ṣọọti ọtí ní kálukú wá káàkiri tó bá fẹ ní mẹsì àwọn níta ti sọ síwájú nípa àkídà yẹn ó lọ màá gbọ̀ngbàrà ìrètí kó o sì tó lọ mà ọ́ mà àwọn abi tó dàdébẹ̀ tó fi jẹ́ páwọn lọ́ lọ mà tó ní mò fege ẹ̀mọ́ gbàgbé nípa àti sọ́sọ́ yìí àtúnbọ̀ wà bẹ́ẹ̀. níbi ọ̀rọ̀ fíkù ìjẹ́ǹpẹ̀ lágbọ̀ọ́yé ẹ̀sìn ọ̀nà mẹ́rin ìdíyàn máa ń mà mẹ́ alákọ̀ọ́kọ́ ni ìbàdà ìbàdà àti làwọn nǹkan tí mo sọ fún wa yẹn mo rò pàdà ìrètí bóun láti jọ́sìn fọlọ́run bóun láti tẹ̀lé àṣẹ ọlọ́run nínú táǹpara ṣe ntáǹfowó ṣe ntáǹfowó àtàrà ṣe tó ti yé ọba ẹlẹ́ẹ̀kejì ni muamala. معاملات وتتضمن tasọ̀rọ̀fàtì ìsàn àìmàlíyà wọ̀nàwìhà gbogbo àwọn tasọ̀rọ̀fù èèyàn tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó àtàwọn nǹkan míì tó yàtọ̀ sí onímọ̀nkẹ́ muamalat lápẹ̀júwe àti muamalat náà sì bá àdìdì máa bá bó láti bára wa ṣe ọ̀rọ̀ bù yóò rọ̀ afẹ́ rajà afẹ́ tajà mọ̀rọ̀pálá yìí mẹ̀tẹ́ ara ń ń pè ní ìmọ̀ ọgbọ́dọ̀ mọ̀ ọlọ́run lórí ntọ́ fẹ́ tà lórí ntọ́ fẹ́ rà ìjárọ̀ ọ̀fẹ́ nǹkan tàbí ọ̀fẹ́ nǹkan fún yàn ojú ọ̀dọ̀ mọ̀dájọ́ ọlọ́wọ́n ba lórí ẹ̀ ṣíríkà ìwà àtẹnìkan jọ fẹ́ sòwò papọ̀ fẹ́ gbówó fún kọ́mọ́ bọ́ọ̀ fi sòwò tàwùkìyìn gbówó nìkan tàbí dúkìá pé ìwọ ni ọmọ amójútó tó ìwọ ni kí á àti àti lọ. bákan náà nínú òun ni pé àwọn nǹkan tó yàn jọ lọ kó sínú ẹ̀ bí ìdájọ́ rìbá ọ̀rọ̀ gíṣù ọ̀rọ̀ ìtìkà akọjá pamọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo yẹn inú muamala ti wà. sóyè o ẹlẹ́ẹ̀kẹta tó ṣe pé bí ìgbà tí ìsàlẹ̀ sí ó ní ayé al-akhlaq ìwà bóyá ti máa ń wà irú wà wo ni wàá rí ni dáadáa èèyàn gbọ́dọ̀ màdánù ẹ̀ kó sì mọ bóòlù òun ṣe wà ó sì gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ tó so mọ́ ó mọ wà nábì wa Muhammad sallallahu alaihi wasallam ó mọ àwọn àwà tó lọ́n fi ròyìn ẹnu alukur'an àwọn àwà tó ń gẹ́gẹ́ fi ròyìn ara ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn sọ̀rọ̀ ẹ̀ tẹ́bí mẹ́rẹ̀ ẹ̀ ní ẹni tá a bá sọ káà kọfí kà kọfí tá a kọ́ ń bẹ̀ dùbà náà ó ní aljinayat àwọn ọ̀ràn ẹnìkan bá dáná kí ni ìdíyẹ irú muhammadu àti yẹn náà ẹ tọrọ ní káàbọ̀ wò lànkẹ ọmọ wa mẹ. jìnnàyà tó lè tó jí nǹkan ẹ sọ dáhà sí lọ́rùn ká sún dáàlú wọ́n pa wọ́n náà wọ́n bá sọ dáhà sí ọlọ́run tó sáárá sí torí pọ́jà lè wọ́n sọ dáhà sí ọlọ́run náà dọ́rùn náà ní àbí ká gorí ẹ̀ bọ́lẹ̀ ọ̀dà ó jẹ́ jálè wọ́n jẹ́ mọ́gíyàn lọ́wọ́ tó sáárá ẹ̀ jẹ́ lọ́wọ́ kí wọ́n á lọ́wọ́ á jí ó jí bọ́tù wọ́ta lẹ́wà gé lọ yẹsẹ̀ ń tọ́ka ó ní téèyàn máa jí dáfi gé èèyàn lọ́wọ́ ó gbọ́dọ̀ wọ ní sọ́ọ̀bù lẹ́yìn pọ́wọ́ ní sọ́ọ̀bù ó gbọ́dọ̀ ní bó ṣe jí sọ́yọ́ jí ni àbọ̀ ni mo bùkátà sówó lágbára fún un lówó wò tó bá fún mi mú owó rẹ o ó sì mú èrò mi máa ń kíní kan fifty thousand èmi mo mú yín fún ọ padà má bínú wọn ni àwọn olè ó dí owó mi ni wọn e ni ọyẹ gé owó ẹ gé owó ọ̀tá ni sọjà lè ìyá ló wọn mọ owó sùn owó àá ní ọsàn padà ni èsì ẹnu yàn ẹni ó bá fẹ́ jalè nínú ìṣẹ̀lẹ̀ àti àmọ́ ó gbọ́dọ̀ ṣe kí nìyẹn kọfíàtà ó yọ sí tẹnìkan kan ò rí nígbà tó ṣe tí ò sì jẹ́wọ́ tàbí wàá kásìrì ẹ fi wàá tù ó sì gbọdọ̀ níní sọ́ọ̀bù tó gbọdọ̀ dé ká sọ pé wọ́n gé ọwọ́ ẹ̀ ìsìlámù ìṣẹ̀ṣẹ̀ ká kọ́ ọ lọ́ọ́ gé ọwọ́ ọmọ tó jẹ́ jajẹ́ ìwọ náà ń dín ẹja ẹja àrùn sọmọ pósìmùsù kan yóò jíjẹ ọmọ náà wàá jẹjà jẹ ọlọ́gì lọ́wọ́ àbọ̀wọ́là ń bíléèdì ìka ọlọ́run lọ́mọ tí wọn náà dáwọ́ inú sásùn gba kékeré. àgbìnàyà ẹni ó ṣe sìnà tá a sọ̀rọ̀ dùn fún ẹni ó ṣe sìnà tá a bọ̀ ń gi mo rò pálá yẹn mẹ́tẹ́ gbogbo àwọn àdájọ́ tó ní ṣe báyẹn wọ́n lè dìnàyà kẹ́rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí wọ́n làwọn ṣàrọ̀ yẹ wọ́n làwọn òfin ara umadul ilmi sí ni ìyẹn pẹ̀lú ara ẹ̀ gbólóhùn ti dà pa kí wọ́n á fi léèrè pé kí ni ìtàn ìdájọ́ báyìí tàbí ẹni ọba ṣe báyìí kí ni ìdájọ́ àfẹ́mí ọmọ yẹn ń tèmi rọpùrọ̀ àyè ni ẹ máa bí mi ọbẹ̀ ń tẹ̀ rọ̀díìsì nìkan sọ ọbẹ̀ ń tẹ̀ ẹ já kí n ọlọ́run alọ́wọ́ á tẹ̀síwájú subhanahu wa ta'ala muhammadu Allahu Akbar, Allahu Akbar.